tó tayọ tí wọ́n lè dàpọ̀ kí ẹ̀rọ táwọn àlàyé mi bẹ tó fojú hàn tẹ́lẹ̀ ká máa ń dàpọ̀ àwọn ẹ̀kọ́ ọmọ bẹ́ẹ̀ sórí ẹsẹ̀ níbi tó ọ̀rọ̀ fojú hàn ọlọ́run bá ní táwọn àlàyé ọ̀rọ̀ tó fojú hàn tó bá wá dé báwọn dòdò rí nípa pé ọlọ́run lọ́lọ́ ojú ọ̀nà ìsìláàmù náà ni ọ̀nà ọlọ́run bá yá sí tí wọ́n wo gbogbo ọ̀nà táwọn lè fi da ọ̀rọ̀ yẹn tí wọ́n ò rí mọ́ kàkà fún wọn sọ fáwọn gbà kí ni wọ́n wà máa sọ. ọlọ́dún lánàá mi. ọlọ́run ti fún ọmọ sọ tó da ìgbẹ́ sọ rẹ̀ ó bíbẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọ̀gbìn ànígbà. wọ́n ní lóòótọ́ ń bẹ́ sọ òótọ́ ni ṣùgbọ́n lánàá mi láíláí àwọn òní gba ìsìlámù hana nínú àwọn àrọmọdọ́mọ anabi ismail àwọn tó jáde lábára ismail pọ̀ ṣùgbọ́n àwọn kan ní bàánú kìnnẹ́nà nínú àwọn bàánú kìnnẹ́nà ọlọ́mọ bá sàn àwọn yẹn lọ́dún sàn wọn lẹ́sà nínú gbogbo àwọn ọmọ anabi ismail tó wọ́n bí. Àtọ́fà ní ọlọ́run tó wá yan àwọn kòrẹ́ẹ̀jì ó sọ àwọn ẹ̀sà wọ́n sọ fáwọn kùrẹ́ṣì wà ní áṣì nínú gbogbo àwọn kùrẹ́ṣì wọ́n pọ̀ lóòótọ́ ṣùgbọ́n lọ́n tún sa àwọn bànú áṣì ọlọ́n sọ àwọn ẹlẹ́sà wọ́n sọ fáwọn nínú bàní áṣì nínú gbogbo ọmọ bàní áṣì ni ìjẹ́ ní ẹ̀sà tànẹ́mì tó o lórí àlẹ́bí Ismail táwọn ọba sàn àlẹ́bí yẹsà ẹ wá wo títí pọ̀ ọlọ́run tó wá fà àlẹ́bí ọlọ́run ọba mi sọ pé aláàárọ̀ káàárọ̀ òṣìṣẹ́ ọlọ́run kò ṣe láàmì rẹ̀ súnmọ́ lọ́gbọ́n àfihàn olóbìnrin káríkárí afọ́jọ àgbọ́dé lẹ́yìn wá àgbà náà ọlọ́pọ̀ wá sí gbogbo àyà gbogbo ẹ̀dá lẹ́yìn ìgbà náà ó ti gbogbo ẹ̀dá pátápátá ọwọ́dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣàbí yìí ṣe ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run nípa àwọn tó kan wọ́n tún mọ́ nínú ẹ̀dẹ́ ẹ̀ ó làwọn sàábé lẹ́bi lọ́kẹ́ aláwọ̀ wòsàn àníbí ọlọ́wọ́ àyàn ní alákùnlọ́wọ́ fàdánù sọ́lá àrẹ̀sọ́lá yòókọ́ ti lùlẹ̀ aláàbíbì wọ́n mọ̀ sàpá lórí ẹ̀sẹ̀ ọlọ́wọ́ nígbà tó lè dá kàmáà àwọn mùsùlùmí náà hasan ẹ̀ lọ́wọ́ ìdẹ́lẹ́ hasan àfọwọ́ àbúlé àwọn masoud ó tí gbogbo wa bá dodo pa pọ̀ tá a wò pé nǹkan yìí dá ó lọ́dọ̀ ọ̀dọ̀ nǹkan dáadáa nìkan tí gbogbo mòmìnir tí gbogbo apanu ọ̀tá ní nǹkan yìí dá ó rà ó lọ́dọ̀ nǹkan tó dá nìkan wà má wà á mú mùsùlùmí múra dáa ó dà lọ́dọ̀ náà ọ̀dọ̀ ọ̀gbọ̀n ní ọ̀sẹ̀ ìgbà amẹ́mútẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó náà ní pé ẹni sa, làwọn òjíṣẹ́ ọlọ́run àwọn kọ́ ni wọ́n yan ara wọn àwọn kọ́ náà sọ pé mo fẹ́ dà nẹ́bì àṣìṣọ ní káwọn ẹni wọn ló bàtà láti fẹ́ dà nẹ́bì ọlọ́run ó wá lọ sínú odò ìyàwó ó wá lọ fàṣẹ pé ọlọ́run ṣe bí ànẹ́bì ọlọ́run ṣe bí ànẹ́bì dáa èyí ló lọ ọlọ́run ní wọ́n sá àwọn ànẹ́bì ọlọ́run fẹ́ sá yóò sì ṣe wọ́n lẹ́nu bí ọlọ́ ọ̀kan nìyẹn lẹ́yìn àwọn àtẹ́bí ọlọ́ àwọn tó tún mọ́ lẹ́bi tí wọ́n mọ́ nígbà ẹ̀ tọ́lọ̀ wọn bá ṣe wọ́n lẹ́bi ẹ̀sà àwọn náà ní àwọn sọ̀hábà ìbáṣe káwọn èèyàn bíi tiwa làwọn sàábé ní àbọ̀ ẹ̀sìn ní ọ̀gá lọ́dọ̀ tàwálé ṣùgbọ́n àwọn sàábé wọn mọ́ lọ́kàn olódodo ni wọn àwọn ni wọ́n gba ẹ̀sìn directly látọ̀dọ̀ anẹ́sọ́lá àmọ́sálá wọ́n gba ẹni sí pé wọ́n tún sọ ọ́ fún wa ní wípé lọ́dọ̀ wọn bá fi mọ̀ ọ́n mọ̀ sẹ̀sà àwọn tí ń bẹ pẹ̀lú àtẹ́bí kò sọ́ bẹ̀ wọ́n tó bá wà lọ́rùn nígbà gbogbo lọ sọ̀rọ̀ ọdún ṣé wọ́n á bẹ̀rẹ̀ tàbí gbogbo ẹgbẹ́ tí wọ́n ń ta kò kan lọ ẹfílẹ̀ ẹ má bàjẹ́ ó lè fẹ́ fi àjẹ yín torí agbára tó ní ó lè fẹ́ fara ní yín nítorí ipò tó ní ẹ̀fà ọlọ́lọ́ àfọ àwọn àbúkú àbùkùkọ́lì tí í ṣe bàbá bàbá àdẹ́bísọ́lá àdẹ́sọ́lá ìgbà tí ọba habasha abraham. Ethiopia ó wá si àwọn èèyàn rẹ̀ wá sí Mẹ́kà ó wá rí Kàábà àwọn èèyàn wá látọ̀nà jíjì ó wá tà wá fún ẹ̀ ó náà wá ronú pé à ṣe pé kàábà àtọ̀lọ́mọ lọ ló gbé kalẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n ń lọ ọbẹ̀ yẹn àṣẹ tọ́lọ́wọ́ bá ní ló gbé bọ́lọ̀ bá ṣe gbé nǹkan kàjọ náà kágbà bẹ́ẹ̀ ọba abáṣà ọba lórúkọ lọ jẹ̀mẹ́ ó kọ́ kàábà lóòótọ́ ó tóbi ju ti kàábà yìí lọ ó sọ̀sọ́ sí ju kàábà lọ ọba ní gbogbo ẹ̀rín rìn ẹ má lọ wọ́n kà ẹ má wá síbi tòun yìí ọba ẹ̀ ń pe àwọn èèyàn kọ̀ọ̀rẹ́ ìjọba ara maka ka òun wá sóòwò ó lọ sí abáṣà ethiopia ìgbà tó wá débẹ̀ ó wá wò gbogbo ìgbà yìí ọlọ́run ò tí ì bá nẹ́bí dìde kò tí ì sì kò tí ì sàlẹ̀ ìgbà àmọ́ nígbà ń pè ní káàbà ó ti gbẹ àwọn èèyàn ti tàwa fún nígbà náà ti kúrò lórí ìlànà sí abáṣà ó wá gbó à ẹ̀yà ara abáṣà ẹ̀ mọ̀mọ́ ara yín sẹ́yìn ọ̀mọ̀ kọ́rọ̀ ló dé kábà àti wàhálà ẹ̀yìn náà lọ kọ́ kábà ìgbà tó dòru ọba ìyá ìlẹ́ oṣù wíwíwí ẹ̀ka bọ́ sí ìgbẹ̀gbẹ̀ kábà wa ọba fi mí yí gbogbo ẹ̀ lọ́ọ̀dẹ̀ fi mí yí ọba sá ìgbà tílẹ̀ mọ́ ọba lọ́dọ̀ bọ́ báyìí ká nǹkan báyìí báyìí báyìí òun ló ṣẹlẹ̀ kódà àwọn ará mọ́kà tẹ̀lé nìyẹn ọba ní ẹ ṣe ní mú ọlọ́sàlọ̀ ọlọ́dà àbá ti mú màá sì lọ ọkọ láta èyí ṣe. àbùmùtọ́yìn tí í ṣe bàbá bàbá ànẹ́tísọ́lá àdàsẹ́lá ó jẹ́ ẹni tó ní ràkúnmí púpọ̀ tí bí màá ṣòwò ràkúnmí rẹ̀ wá ń bọ̀ láti ibi tó ti fẹ́ lọ tó ti lọ ra ọjà nígbà tó wá fẹ́ gba kọjá ọba abáṣà wọn gbọdọ̀ yóò gba ìlú òun kọjá níjọ náà ọjà àti àpòyìn ọlẹ́ olówó kọjá gbàgbàgbà ọ̀gbẹ̀ olóka kó gbọdọ̀ wà fún àwọn tí wọ́n wá lọ rajà wọ́n bá lọ rákà wọ́n bá sọ fún àpòyìn ọlẹ́ ìlú báyìí báyìí báyìí òní tó ṣẹlẹ̀ àpòyìn ọlẹ́ kó wá sọ wípé bó ṣe jẹ́ ẹ̀ẹ́dẹ̀lẹ́ ló fi bí yíkà ṣe jẹ́ pé dúkìá tó ní wọ́n gbà ó bá lọ sí abáṣà gbàgbọ́dọ̀ dọ̀rọ̀ abáṣà ó lè lọ bá mo kí ọ tẹ rí àkúrẹ́ tẹ gbà yìí ẹ̀yọ̀ ńlá gbogbo ọjà mi fún mi ọba yẹn wá ní ọjà yẹn gan kọ́ni kàábà yẹn gẹ̀ẹ́gẹ́ àbọ̀ wá wo àkútẹ̀tì torí pé kàábà ìlẹ̀ kàábà ti rọ́ọ̀bù ìyá àbíyá kàábà tẹ rí yẹn ó lọ́wọ́ ohun tí ń sọ ṣùgbọ́n àwọn ọjà èmi lèmi ọlọ́run ló ní kàábà bí ọba àwọn ọkùnrin rẹ kẹ ó lé ẹlọ gbogbo ṣùgbọ́n ọjà àgùntàn rẹ ẹlọ àkókò ọba ìwà ni ọjà àkókò yẹ ọba gbogbo àkùnrin rẹ wọn kò kú wọn wá dájọ káwọn bọ kó ẹ lọ láwọn bá gbé wá ẹsìn kọ́ làwọn kù wá ee làwọn kù wá àwọn òkú ká àwọn òkú ìpàdà làwọn òkú bẹ́ẹ̀ sì ni àwọn ará mọ́kà níbẹ̀ náà kò lágbára láti kú gbogbo àwọn báṣà wọn ò ní nǹkan lábẹ́ ojú ẹ̀ àbùtọ́rì nígbà tó padà ní bákà ó lè yára bákà ẹ dákun ẹ má dà sí ẹ lọ́fẹ̀ẹ́ ní ara yín ṣòfò tí wọ́n bá ti lé ẹ̀dún kàábà èyí kàábà ti rọ́pò ìyàgbéyà kàábà ti lè ní ẹ tó ọlọ́run tó ní ọlọ́run ní sọ̀rọ̀ ẹ̀dún wá wo nígbàdà àwọn èyí agbára ipò ọ̀la tí ọba abáṣà ní ó gbó ó bá olójú ó wá gbé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ wọ́n wọ kàábà wọ́n súnmọ́ kàábà ọlọ́run bá ní wọ́n á sálà alẹ́ lẹ́yìn ọ̀yọ̀rọ̀ àbáyábí wọ́n á sálà alẹ́ ọlọ́run bá wá ó ti fi ó kọ ẹnì kọ̀ọ̀kan wọn síbẹ̀ òkúta ilé ìlágbájá ọmọ alágbájá lọ́ọ̀lọ́ọ̀kan bọ̀ wọ́n lá ń pọn ẹrù ẹrù rẹ wọ́ olókèlè ẹrù ẹrù sálẹ̀ ọ̀dọ́ fẹ́ fẹ́yàwó ti kó wọn náà mọ̀ náà tó fẹ́yàwó ọwọ́ afẹ́ kílè ni ọlọ kó máa ṣe yóò ti mú tó ìgbésí ayé ó ti ayé ẹwà èèyàn ìdààmú fìtínà kò tánù gbèsè ayé wọn gbogbo ẹni bẹ́ẹ̀ tọ́lọ̀ bá fẹ́ sàánú pátá ní tọ́lọ̀ wọn bó ṣe mú nígbà ọlọ́ yóò dìbò bá tó yẹ sí ẹlòmí bẹ́ ọlọ́run tó mọ iye ibi tó ti sòwò léláyé ẹlòmí ní àwọn sóògùn sóògùn sóògùn sóògùn sóògùn àwọn bẹ̀ jẹrẹ yìí lédi kí ni ṣé kọ́ bá wù àbí wọ́n lè dolówó ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ bá fẹ́ gbogbo ìgbésí ayé rọrùn gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ bá fẹ́ fi mọ̀nà gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ bá fẹ́ kí ọ̀rọ̀ ayé rẹ̀ ó da ọ̀nù rẹ̀ ó lójútù ìtọ́nà ọba yóò ṣe fún mi pé yáṣọ́ máa sọ nígbà wo lè lè sílá. wàlẹ́yìn. Ọlọrụ: gbogbo tó bá jẹ́ tọ́lọ́ kò ní nílá àti kí yóò rọrùn fún àti gbà yóò rọ ọlọ́run bó bá lówó lọ́wọ́ bí sàkà wọ owó ẹ̀ oní ọmọ ilé àwọn àti ìlú ẹ̀ láwùjọ fẹ́ yọ ọmọ wọn ọlọ́run lásìkò hajj ọlọ́run yóò ṣe náà gbogbo bọ́bá wa dúdú ẹ̀dá náwó sí ní ìtọ́lọ́ àrọ̀ ọlọ́run láti náwó sí ní ìtọ́lọ́ bọ́bá dúdú ẹ̀dá lọ bọ́rọ̀ lọ yóò rọrùn fún láti lọ láti lọ bọ́rọ̀ lọ yóò ráyè láti lọ bọ́rọ̀ lọ. bákan náà bọ́bá wa bọ́rọ̀ lọ ní tí wàlá ìjẹ̀mọ́ ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ bí mo ṣe rọ wá lọ́rùn ẹlòmíì ó ní lára ọlọ́run then do it them. ọ̀nà tó fi kó àrísìkí rẹ̀ jọ ọ̀nà bí bọ́lá bẹ́ẹ̀ ṣe tọ́ lọ ọ̀nà èrú tó fi kó àrísìkí yẹn jọ oníjọ́ tọ́ lọ ṣe. fàámà mọ̀nà àtọ́ fàámà mọ̀nà àtọ́ wàtàkọ́. ọlọ́pàá ń jẹ gbogbo àwọn tá a bá fún bẹ̀rù ọ̀nà. wọ́n sọ ìdábọ̀ nílé.

àníyàn òun náà ọlọ́run ti bu ẹ̀mí ẹ̀ ọlọ́run kò nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ó fẹ́ ṣe bẹ́ẹ̀ nínú àná ọlọ́run àfọwọ́ Abdurrahman ọmọ áwù ọ̀dí aláwọ̀ ánú ọ̀kan náà wọn sàábẹ̀ ó ṣe ọlọ́run ní ìgbà tó ń bẹ nínú olówó ni ọlọ́rọ̀ ni dúkìá ń bẹ àrísìkí ń bẹ gbogbo tó ní náà ìgbà tó fẹ́ ṣe yíjọ́ kúrò nílùú mẹ́ta lọ sí ìlú mọ̀jínà ìgbà tánàlú wa Muhammad sọ́lá sọ́lá ìgbà tí lọ àwọn ará mọ́ta àwọn aṣọ gbogbo ètò ọmọ pé àwọn òní sọ pé kò wọ́n lọ bá nẹ́bí ọ̀gá rẹ̀ ní mọ̀jínà ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó rí sí èèkan ògbòdò tó jáde nínú ìlú mọ́ta ó ní kí ló dé wọn kí ló dé òbí ní olú ìlú ti ṣiṣẹ́ ló ti rówó ní olú ìlú ti lọ́rọ́ látara àdílé ìkó òkúrò kan jáde àwọn wá gbọ́ra wọn lójú ìdáhùn tí ó wù bẹ́ẹ̀ nínú kó bá ti kó olóòlù sí àdúgbò tó mọ́ta kọ́rọ̀ ló máa lọ síwájú àti àgbọ̀dọ̀ máa áwù ó ní mo bá nàbí sọ́lá àyọ̀sọ́lá àwọn ọmọ àdúgbò sí olóòtú náà ìfọwọ́ àgbọ̀ra wọn lójú ọmọ tí o lò sórí bẹ́ẹ̀ ọ̀tẹ̀ lọ́rùn jẹ̀mọ́ àwọn ọ̀nà nínú yẹn ṣebí torí owó rẹ máa ń tán náà ló fi wọ ẹgbẹ́ awo ló fi wọ ẹgbẹ́ òkúrò ni kó má ba kólówó èlò kó má padà wá kólówó àrùn ní kó má dúró wà ló fi wọ ẹgbẹ́ kẹgbẹ́ ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ mi bọ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́kọ̀ jẹ̀mọ́ ìgbà wà lówó òní ìgbà owó ọ̀sán wọ́n kàn wó abdulhamid ọmọ àwọn oníṣẹ́ mi yẹn ẹ̀ owó tó lè gbé irin iṣẹ́ ẹ̀sìn náà ni kò sí ta fẹ́ lókun ẹ máa mú ẹ̀sìn ní òkú lọ́wọ́ àbàmọ́ nígbà ìdílé wá sọ́ká ẹni tó kọ́ ilé tó ní dúkìá nínú òun mọ́ta tó jáde láì ní ìjọba ó wọ ìlú nàìjíríà ìgbà tó wọ ìlú nàìjíríà ẹni tó jẹ́ ẹni tó ní ọrọ̀ tó ní gbogbo tó yẹn máa ní kó bá wá di ẹni tí wọ́n dá sọ́ fún wa àwọn ìwà ni ẹ̀yà ara mọ̀júnà ẹni ká lásọ méjì ọba wà fún àwọn ìṣòro wa tí wọ́n wá láti mọ́kà. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní àtọ́ fún abrahamu ọmọ àwọn ó ní ẹ má fún mi lásọ ìdí mi fún ẹni ẹjú yọ ọjà fún mi ẹ̀sà ju yọ ọjà fún mi ẹ̀dá máa fún ọdún ẹ̀sà tó wọ̀ ẹ̀sà ju yọ ọjà bọ́ọ̀dé sọ̀wọ̀ ìdí ẹ̀ tí wọ́n ra ọjà ẹ̀ abdulhamid ọmọ àwọn wọn bá ní lọ bí abọ lọdà náà ló ti rówó ló ti kápá wọn wá lè mọ ìyá ẹlẹ́nu jàmá bẹ́ẹ̀ yóò kankan lọ́wọ́ bẹ́ẹ̀ bá lọ àríjà o lè rí kápítà tó ti ta dànù ọ̀gá yẹn náà àwọn kan ní wọ́n jẹ́ wà ní ọba ń tẹ̀lé àkùsẹ̀ ìdè ìgbà ń jà wọn sọ́ọ̀bù èló ni wọ́n ń tẹ̀ ẹ̀yọ́ ẹyẹ báyìí ni ọ̀dà ìgbẹ́ náà tó ń gbéra nǹkan ọjà náà ló ti ta kápítà ọjọ́ profit ó ti mọ̀ lọ́lẹ̀ ìtàkùn àwọn ọ̀nà máa ń ṣe ní kò mọ́ owó débẹ̀ ọjà tó lọ torúkọ làwọn bá nípa amẹ́mẹ́ni àkọ́ ọlọ́run ti mọ̀ kó fẹ́ ṣe ọlọ́run ti dúdú aya rẹ̀ bá amẹ́mẹ́ni àkọ́ ọlọ́run kẹrẹ́ wọn dáa fún wọn dáa kọ́ ọ. ìjọ ọlọ́run ọba pẹ̀lú ọ́nísìkì báwọn ọba fún wọn yẹn ló bàbá lẹ́mí wọn. ọ̀sánú yà sí òdìdí òṣèré. ọlọ́run ọba dáadáa bá ọlọ́run pàtàkì ẹ̀sìn òwúlì ìṣirọ́ á ṣe mírọ̀ fún ibi tẹ́lómi ìkarabọ̀ tó wọ̀ jáde pé àbàmọ́ lọ́mọ á tọ́ bá ka owó jáde òwò tẹ́lómi ṣe tí ò dúró àbàmọ́ lọ́mọ á tọ́ bá ṣe yóò dúró torí ọlọ́run ti rọ́kẹ̀ ọlọ́run mọ̀ tó fẹ́ fọwọ́ ṣe ọlọ́run mọ̀ tó fẹ́ torí ẹ̀ lówó ọlọ́run mọ̀ tí ní sóò abrahamu ni wọn máa kò tó àárín ọdún kan ó wá tún di ẹni tó tún lówó jù nínú gbogbo ọdún ọkùnrin kan kò lè fẹ́ wọn èèwọ̀ ni torí pé ìyá àmùmí ní ìwọ́n jẹ́ kò lẹ́tọ̀ọ́ kẹ́kẹ́ta kó so ìdí wọn kó wọ́n sì hàn bẹ́ẹ̀ ni owó sì jẹun kò sọ́kọ náà ìyá Aisha ìrọ̀rọ̀ wà lára ara ìgbà táwọn ẹni fa ayé lẹ̀ ó wà ní ọmọ eighteen years eighteen years ìyá Aisha ìgbà táwọn ẹni fa ayé lẹ̀ jẹ̀mọ́ ọmọ etí yẹn sí bí ìlú òtí ìlọrí ọkọ ábìlì tàbí bọ́kọ rẹ̀ ó wá lò tó lé ní eighty years láyé láì lọ́kọ mọ́ gbogbo wọn pátá àbùràbá lọmọ aráwò ló wá ń gbókùn káàkiri gbogbo ìyàwó ànábì kí a tó sáré láyé wọn lóbi lẹ́nu pé gbogbo ẹ̀rọ akíwọ́n sọ bẹ́ẹ̀ nìkan bá ṣe dáadáa sáà fáà o ò ṣe pépà pa lórí ara rẹ ló ṣe. àbá àtọ́rọ̀ òye ni pé ẹ wá ń ṣe wáàsí torí pé nìkan wá dúró pé àbá àti ẹgbàá gbé lọ lẹ́ta ọ̀sán fún àlẹ́ tó kò yìí orí kíkà pọ̀ ní. sígbà tí òkun ọ̀rọ̀ lẹ́ta ọ̀sán ọ̀ jẹun èyí tá a fà lè ṣe ló ń ṣe yìí èyí tó ń nínú ná yẹ bó lọ́wọ́ ni yóò náwó èyí tó nínú ná ìwọ tó lówó tiẹ̀ ìwọ náà ná yẹ òṣèlú pọ̀ gbogbo ti rẹ̀ mú wa èyí tá a bá náà ń sọ kò sí pípọ̀ fún yín orí ara rẹ̀ tara rẹ̀ ní í ṣe ó lè gba aládé lọ́dọ̀ ọ̀nà olúkálukú ní í ṣe ṣùgbọ́n yẹn ló lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì yóò wá di pé olówó kan ọmọ náà ṣe ọlọ́pàá bá lọ́wọ́ látara àbá yóò wà ní káàbù gbogbo òkú bàtà láti bó sí bò láti bó sí bò láti èdè tó kẹ́kọ̀ọ́ ní akáyọ̀ olówó abẹ́ jáde àbá àwọn bá sílẹ̀ sílẹ̀ kọ́ kí ló ṣe ọkàn lẹ́sẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ibi táwọn ọba bá gbé nǹkan sí ká máa gbé síbẹ̀ olówó ti náwó sí jẹ́ ìsìn ọlọ ó mọ ti wá lọ́dọ̀ ọlọ ṣùgbọ́n tó bá ti ńlá ní àwọn òun ṣe fífọ̀ fẹ́ẹ̀lì kẹ́ni ládàá ẹ ti bàjẹ́ ẹ wàá rà fún àti sòdodo yóò di wàhálà àwọn ẹ̀ ti wà ọlọ́ àwọn ọmọ ẹ̀ lóko ibi títẹ̀ sí ìwé ẹ̀yọ́ lé ní òní lọ kílódé tí ò gbé lọ bẹ̀. ṣé ọlọ́run kò owó bẹ́ẹ̀ ọlọ́run tó sọ ọ̀rọ̀ àrẹ kalẹ̀ ni. wọ́n bá ti bá wí ló ti bá wí náà nìyẹn tó ti ṣe lẹ́wọ̀n ọlọ́pàá lọ́lọ́ àwa náà wọ́n akẹ́sí wá sí ọbẹ̀ nìkan ló wá ní ká ba ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ilẹ̀ Yorùbá ó bà wọ́n jẹ́ lóbi máa ń jẹ́ káwọn àfa tí wọ́n bá dín ní máa wọn yàrá káwọn bí wọ́n mú àníjẹ àníjẹ àkọ́kọ́ mọ̀ ní. tí ó bá di pé àníjẹ sòótọ́ ọ̀rọ̀ ṣé nígbà tẹ́ ẹ̀ mú wá àtiwàsí nígbà tẹ́ ẹ̀ mú wá àwọn èèyàn gbọ́ wàsí látara àti eré ẹ̀jẹ̀ kó ní kálukú ní pé òun náà ń ṣiṣẹ́ ọlọ́ọ̀ bọ́bá ti pín ní ẹsẹ̀ lọ́lọ́wọ́ bá fún wọn ní ní ẹsẹ̀ kó fún ojú rẹ lọ bọ́bá ti ní pé kó bọ́ra lẹ̀ kó fara sí ìwọ náà fara sí kó o ṣe pé kò fẹ́ nìkan wọ lọ́mọ tó ń wọlé lọ́rọ́ lọ. àbá tó náà tí lóru ti ń kà tí yẹ o tó ń kọ́ ta tó máa ń tọ́ báwọn ènìyàn láti ní ìlú ní kùjẹ́sà àwọn aláṣẹ ṣe kúrò lọ́rọ́. tíra ti bẹ lórí àbọ̀ àmì ni wọ́n bá ta ó tó o tẹ́lò ní ìjókòó ti gbóló lọ́rọ̀ tíra nìkan owó tó ń tẹ́lò ní bí ṣe nǹkan mí tíra àbò òfin wọn kó lọ bó bá lọ tíra àdúrà wọn lẹ bó bá lè fi kan tíra àdúrà wọn lẹ ọ̀tọ̀ ní pípòrà ọ̀tọ̀ ní kókó wá jókòó tì ó tún máa ta

dáa lọ́dọ̀ àwọn ọ̀nà àwọ̀ ó sì fi ọjà yìí kò fi wá ìjẹun náà ó máa fún gbogbo àwọn aráàlú lọ́fẹ̀ẹ́ ẹni tó gbọ́rọ̀ orí ara òun ni jẹ́mọ̀ ẹ̀ wá wọ ọ̀dà ẹ̀ká lè yá fẹ́ rí profit jẹ́mọ̀ ẹ̀ profit tí o bá wọlé ó sì fi ilẹ̀ bẹ́ẹ̀ wàá mọ́nà àtọ́ ọ̀dà kan 我觉得，你们我要我抽烟都。

كذلك يجعل صدره ضيقا ẹ̀mí rẹ̀ ضيقا yóò adájúdájú حرجا حرجا ضيقا ó bẹ́ẹ̀ náà wà fún ọmọ tẹ̀sí wọ́n ní حرجا أي شاكا ẹ̀mí rẹ̀ ó máa ṣe iyèméjì bẹ́ẹ̀ bá sọ nǹkan òdodo yóò àlè sọ olùjẹ́rọ̀ náà àwọn ẹ̀ka bẹ̀rẹ̀ wọ́n èé gbá ọ kákàlódodo tẹ́lá tẹ́ àwọn oníwọ́n ti lọ sí wọ́n yìí wọ́n bí nígbà tí ó máa ń yẹ ọlọ́pàá ọlọ́pàá tí wọ́n dá lọ. bẹ́ẹ̀ni tí wọ́n ti máa ń ní oyè wọn àwọn ọ̀rọ̀ ọlọ́run ò ní rí ẹlòmí ó gbọ́rọ̀ ọlọ́run yóò sì máa jáde lójú ẹ̀ ẹlòmí ó gbọ́rọ̀ ọlọ́run yóò ronú sáwọn àyíká tó ti pààyàn àti sẹ́yìn yóò sì máa sọ fún ṣùgbọ́n ẹlòmí ń bẹ tó bá ti ń gbọ́rọ̀ ọlọ́run tẹ bá ti sọ̀rọ̀ débi ẹ̀dá yẹn lọ́dọ̀ ẹ̀ tẹ bá sọ fún mi tó lè ti wá sí ọ̀gá lé kó lọ́sà wá mọ̀ ní àmọ̀ orí àmọ̀ kó ń ṣe nǹkan yẹn àwa ń sọ ti wá ní nínú àmì ọkàn yìí lé ní tó bá ti báyìí nínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́pẹ́ ló lọ dájú nínú ilé kó wá máa ronú ojú ẹ̀ tún ààrẹ ṣe kó wá máa ronú ó sì kọ́ máa ronú ìlọsọ́dọ̀ ṣùgbọ́n àwọn ẹni ìṣìnà ẹ̀jẹ̀ á lè sọ ومن पुरुषों बात के काले 除那是袜子。 tó bá tó ń rí àìlera tó bá sì rí àwọn nǹkan ìwòsàn tó jẹ́ àyàlì kò sí láì tó rẹ̀ ẹlòmí wa ń bẹ tó pé òun lálàáfíà ṣùgbọ́n òun pé tó bá máa jẹ nǹkan báyìí ara àwọn tó máa ń ṣe dáadáa tó jẹ́ nátúrà sí láì tó rẹ̀ tó ti wà báyìí ṣùgbọ́n ta ìlọ fún wa òun náà ń gbé olùgbé ibi tó àwọn wákà wọ́n ti dá ọmọ fún kẹ́míìsì tó bá ti pọ̀ dára lẹ́nu olóko tó wà wọ́n ti mọ olóko tó béèrè wọ́n ti mọ̀ ìtọ́ ọ̀bá wá kiri tiẹ̀ nìtọ̀ làbúlé wọn ara rẹ̀ yóò mọ̀ so ọlọ́run bá kí wọ́n ọ̀rọ̀ wá ẹ̀ka béèrè béèrè kan ní ìgbé náà káwọn béèrè kan yọ̀ ọ́